why orí kunkun yín ni àìgbọ́ràn yín ni àìní ẹ̀kọ́ yín ni e, wọ́n pe ilé ọkọ wọ́n pè ní ilé ẹ̀kọ́ ṣùgbọ́n ǹjẹ́ ẹ sọ ilé ọkọ di ilé ẹ̀kọ́ nítòótọ́ àbí kí ni wọ́n sọ fún gbàtẹ́ lọ ilé ọkọ yín wọ́n ní lágbájá ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o ǹjẹ́ wọ́n gbà bẹ́ẹ̀ ǹjẹ́ o mú bẹ́ẹ̀ ṣé akẹ́kọ̀ọ́ kan máa bá sísà jà ẹ́ wọ́n ẹ̀tọ́ fi ń bọkọ̀ rẹ̀ jà gbogbo ìgbà wọ́n sì ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ilé ọkọ ló ń lọ yìí o ilé ẹ̀kọ́ ni wá ìtọ́ ò mọ gba ẹ̀kọ́ yẹn àwọn àmọ́ gbọ́ ẹ̀sìtà lágbájá afẹ́ ti kọ́ lẹ̀ ìsàtàmẹ́dò afẹ́ ti kọ́ àwọn tí ń kọ́yàwó lẹ̀ they are not mad wọn ò ya wèrè wọn ò ya wèrè ọkùnrin ò lè mánéjì obìnrin quote me ọkùnrin ò lè mánéjì obìnrin obìnrin ló lè mánéjì ọkùnrin ọkùnrin kò lè ṣe kíni kò lè mánéjì obìnrin obìnrin ló lè mánéjì ọkùnrin ìdí nìyẹn tó fi gásí wípé ọkùnrin tó jí arọ yóò fẹ́ ní tí o ò lè rí obìnrin tí kì í sa tí kìí ṣe arọ ò lè rí ẹ́ ò lè rí obìnrin tó já rọ kọkùnrin kan wá gẹ̀fìlà kan ní ta ni ọkọ sísá yìí ọ ni èmi ni èmi ni à ẹ lẹ fẹ́ fẹ́ sísá rọ èmi ni inṣàlá inṣàlá adley ló fi rí ọkùnrin kan láyé tí ó fẹ́ obìnrin tó bá ti ní ẹ̀rọ adley ló fi rí adley ló fi rí in fact top àwọn ọkùnrin tí máa ń fẹ́ obìnrin tó bá ní ẹ̀rọ ó ní nǹkan tí ń wá ó nídìí bíi ìròyìn kan tí mo gbọ́ ní nísìnyọ́ kan pé olówó kan ó bí ọmọbìnrin ẹnu ọmọbìnrin yẹn kò wá pamọ́ kò control ìtọ́ máa ń dà lẹ́nu rẹ̀ wọ́n wá ní àwọn wẹ́n tó bá lè fẹ́ eh, àwọn ti kọ́ fúláàtì fúláàtì mẹ́ta eh, àwọn ti gbé fẹ́ǹsà bẹ́ẹ̀ àwọn ti ṣe kínní kan bẹ́ẹ̀ lọ́kùnrin kan bá dẹ wọ́n lòun ò fẹ́ òun ò fẹ́ òun ò fẹ́ ẹ dákun kí ló fẹ́ lọ fẹ́ owó sórí èmi ò bọ̀ sọ the bitter truth kó o lè balẹ̀ rí ọkọ gbé wípé lọ́ọ̀dì mú obìnrin ní máa mánéjì ọkùnrin ọkùnrin kì í mánéjì obìnrin. mo ti fún ọ lẹ́rìí méjì ní ìsìn ẹ̀rí àkọ́kọ́ ni pé nínú okùnfà tí ń so obìnrin dadé lébọ̀ tọ̀láàkù ló pọ̀ jù ẹ̀rí kejì òní wípé adley ló fi rí ọkùnrin kan tó dápé tó complete lẹ́dà kọ́ wá fẹ́ aláàbọ̀ ara lóbìnrin ṣùgbọ́n ó rí obìnrin tí ó sọ pé òun máa mánéjì ọkùnrin ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ní 1995 1995 obìnrin kan lọ́kọ túrú mi ẹ̀rù wa ń bà mí àti pìsẹ́ǹtì àfáà sí sísá mo ń wò wípé torí pé mo mọ ìrònú obìnrin mo ń wò wípé sọmọbìnrin yóò ní insult mi wípé àbò ṣe lè introduce irú àfáà yìí sí ọmọ yín nítorí pé obìnrin ọkùnrin ọ̀hún ó ní injury tó ti di permanent injury tó ga sí pé tí bá rìn lọ ẹ ní ìdíkẹsẹ béèrè pé sára pé ẹ mọ̀ pé ara ti kù síbi tó kù sí mo wá sàǹká lòlò pé ẹ ẹ ọlọ́run ọba ẹ ọ dá wa dáadáa jura wa lọ ẹ so tọ́lọ́n bá gbérú ẹ̀ náà sínú agboolé wa àní lọ ṣègbà mo sàǹ parabuléètì báwọn ní sísà bá ní àbú ṣé àrọ ni. Si mo ní kì í sarọ kì í sarọ ṣùgbọ́n something similar wàláì sọmọbìláì obìnrin yẹn wá ní àbú kódà tẹ bá pìrìsẹ́ǹtì àárọ̀ yín fẹ́ ọjọ́ mi lójú o ọjọ́ mi lójú o nítorí wípé tá a bá ní kóbìnrin ó ọkùnrin ó lè bá sọ fún àbú orí rẹ̀ tóbi jù kìíní kan sí kìíní kan ọlọ́run fún ní ímánì ọlọ́run sì bá mi san lẹ́sàn lórí ímánì rẹ̀ so ó ó ó ó àwa àwa ọkùnrin kódà bá a járọ ni o ní tá a rí a jẹ́ tó bá ti wà èèyàn fẹ́ òyìnbó èèyàn fòyìnbó ṣùgbọ́n tóbi bá ní ké leg ìbá àjòlówó wọn apáti ni wọn apáti ni wọn apáti ni therefore nítorí pé ẹ wá jẹ́ nǹkan ẹlẹgẹ́ báyìí lẹ̀sìn fi wá ṣe yín lọ́jọ́ ẹ wá síra yín lọ́jọ́ ohun tó wá yẹ kẹ́ ẹ rán ẹ wá rán ló fi dá sí pé àwọn nǹkan tẹ́ mọ́ bọ́kọ yín fà àwọn nǹkan tó ga sí pé kì í ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ fà àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe sùúrù lórí ẹ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ bẹ lọ́run lé lórí lórí rẹ̀ lẹ́wàá sọ dáríwo lẹ́sọ̀ dìjà ẹ ti gbàgbé wípé ìran obìnrin máa dàdé lé bọ̀ ẹ ti gbàgbé òkè ní ìsìn bó ṣe ń wò mí ní ìsìn sọ ọ pé tí n bá sí orí mi lẹ̀ ó lè mọ̀ pé mo ti ń run funfun lórí tí n bá wá lọ sí wò àbí mo lọ sí Oǹdó àbí mo lọ sákùrẹ́ mo á dé fìlà dáadáa ẹ́n tí mo dé fìlà dáadáa tí n bá ní mo fẹ́ fẹ́ ọlọ́mọge wọn ò lè rí ìdí pé ẹni yìí ti bí ọmọ tó ti fẹ́ wọdọ́sì nìkan kò sí tẹ́lẹ̀ ti rí ìdè lára mi àbí ṣùgbọ́n obìn ìbá àjọmọ kan ló ti bí láyé rẹ̀ mo mọ àwọn èèyàn kan èmi ò lẹ́bùn rẹ̀ mo mọ àwọn èèyàn kan tán bá ti róbìn báyìí wọ́n sọ iye ọmọ tó ti jáde ní ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ iye ọmọ wọn ò sì ní tàsé pé sẹ́lẹ̀ yóò ti bímọ mẹ́ta sẹ́lẹ̀ yóò ti bímọ márùn. bróda kan ó fẹ́ kan àwa ṣe ló òru sísà ti bímọ méjì àwa ní mọ̀ sọ fáwọn ẹbí rẹ pé o ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àá ó ní kò sí problem so ńgbà tí ìyàwó dé ìyá ọkọ ọwá wá ọwá kí wọn so oṣù rún bíi ijọ́ mẹ́ta ń bọ̀ wá dọjọ́ kẹta ọwá pọ̀ ọmọ rẹ̀ ó ní lágbájá ó ní ọmọ tó fẹ́ yìí ó dẹ̀ sùọ́ pé ọlọ́mọge ni àà ah, ah, ọlọ́mọge ni ọlọ́mọge ni àáfàá ni sẹ́yìn pé èèyàn méjì kìí pàdánù rọ bẹ́ẹ̀ ni tá a parọ́ fún Obama ẹni tó ń parọ́ mọ̀ fóun parọ́ àáfàá náà bèèrè pé àbí ṣé ni ah, ìyá ní kó máa já sí pé gbọ́ ọ ní o ọmọ tó ń wò yìí ó ti bímọ méjì. làáfà bá ní ẹ wò mọ́ mi lóòótọ́ ó ti bímọ méjì. ọ̀sẹ̀ ń parọ́ fún mi sọ́ọ̀mọ̀ pé mo dóbìn ìmọ̀ ni. ebi tí wọ́n parí ẹ̀ sínú ìyá ń jẹ́ kó yé pé òun mọ kọ̀ǹdíṣàn ọmọbìnrin yìí kì í sì ṣàjẹ́ ẹ̀bùn ni tọ́lọ́ mọ́ fún àwọn èèyàn ọlọ́run á tún mọ fáwọn èèyàn lẹ́bùn míì tó gá sí wípé wọ́n tán bá ti rí ọmọ wọ́n sì mẹ́ni tó jọ lágboolé wọ́n mẹ́ni tó jọ so ẹ̀yin obìnrin tọ́rọ̀ yìí wá rí báyìí ṣe é mọ̀ pé ọ̀rọ̀ yín a lè fi wé bí ẹyin tútù ẹyin tútù tó gá sí pé àní ìbẹ́lọ̀ ń kó fọ́ torí tó bá fọ́ kò sí ẹnjìníà tí yóò tún páàkì ẹ̀ padà bọ́lá ṣe páàkì ẹ̀ kò sí wàláì kò sí sísà kan ní nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn mo pàdé ẹ̀ nílùú Èkó kí ni pọ́blẹ́mù tiẹ̀ tó ní ó gbé kéèsì kan wá bá mi ní pé ọkọ̀ ọ̀hún òun kọ̀ ọ́ lẹ̀ òun kọ́ lẹ̀ lẹ́yìn ọmọ méjì èé wá tí tó fi kọ́ lẹ̀ ó ní àṣírí rẹ̀ tú pé òun níyàwó kẹrin òun ò sì mọ̀ pé ó sì níyàwó kankan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní à ah, ọkùnrin yẹn tíra o so ìwọ nọmba four ó sì mọ̀ pé n tó fẹ́ ti níyàwó rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyọ̀ ọkùnrin ṣe rí nù. báyọ̀ ọkùnrin ṣe rí nu ayé obìnrin ò rí bẹ́ẹ̀ àṣírí obìnrin ò bò láti bẹ̀rẹ̀ dópin kò bò àṣírí ọkùnrin bòde stéèjì kan àṣírí ọkùnrin ó bòde stéèjì kan nítorí náà àmọ̀ràn mi fún yín ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mà tó sì hàn sí wípé ìdí adélébò obìnrin èyí tó jẹ́ fáktọ̀ tó pọ̀ jù ń bẹ́ẹ̀ ó ní atọ́láàk wá ṣọ́ra fún un sọ ti gbọ́ ṣọ́ra fún un má jẹ́ obìnrin tí ò ní nítẹríba má jẹ́ obìnrin tí ó jà láròyè má jẹ́ obìnrin tí ó jò níyọnu ìtọ́kọ̀ rẹ bá ti ń fẹ́ òní ọmọ bá fẹ́ tọ́lọ̀ ń bá ṣírò pé ogún ọdún lẹ́ẹ̀fìjọ lò tí èkú ogún ọdún yẹn ẹ̀jọ̀ gbádùn ara yín ìbá sì pélé àádọ́ta ọdún ẹjọ́ gbádùn ara yín obìnrin ló wà ní pòsíṣàn kọ́mọ ṣe yẹsà fún ọkọ rẹ̀ bẹ́ẹ̀ sì sì gbé kalẹ̀ nu ẹ wá wò lú òyìnbó bíi ní UK ní Amẹ́ríkà tó ga sí wípé ní ti UK obìnrin lọ́ba wọn níbẹ̀ wọ́n gbé ọlá fún obìnrin ju ọkùnrin lọ ẹ wá wo ń táyé wọn dà lónìí ayé wọn wá di ayé husband hijackers ó wá di wípé wọn ò rẹ́ni tí ó fẹ́ wọn mọ́ tán bá ti wá rọ́kùnrin kan ń ta pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n á lọ jagbà máyàwó ẹ̀ lọ́wọ́ pé èyí tó ṣe ń tó ń bẹ̀rùn mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ tiwa náà. the reason is that wọ́n ti lélẹ̀ torí pé wọ́n gbé àjùlọ ọlá fún àwọn obìnrin lórí ọkùnrin nílùú òyìnbó ok ẹ̀sìn fààyè ká báyàwó wa wí ó fi ilẹ̀ àwọn ìjọba òyìnbó wọ́n wọ́gi wọ́n lọ gbọ́dọ̀ báyàwó ẹ̀ wí tó bá fi lè bá wí báyìí wọ́n lè wọn ẹ̀wọ̀n ọdún mẹ́ta ẹ̀wọ̀n ọdún márùn-ún wọ́n lè wọ̀n fún ọkùnrin ìgbà táwọn ọkùnrin náà ti wá rí báwọn àwọn náà wá ń sá fún wọn ó wá pé obìnrin ló wá kù lónìí tí wá ń wóbìn káàkiri wọ́n máa ń ṣe prógámù yẹn lórí tẹlifíṣàn gbà kan eh, husband hawkers or whatever lẹ́ni yẹn máa ń ṣe so ẹ kàn rá àwọn ọkùnrin wọn èèyàn òun àtìyàwó ẹ̀ kódà ìmí àmọ́ lọ sínú ilé ọkọ ìyàwó tí ó lọ wọ ọkùnrin bọ́ ta pé ètò olóńgbì ti tó wá sọkọ tèmi náà fúngbà díẹ̀ níbi táyé wọn da níbi táyé tí wọ́n ta dénú òkè àwọn táwa fọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wípé ọkùnrin ni aláṣẹ fún àwọn obìnrin wa ẹ fi hàn pé aláṣẹ rẹ náà lọ́kọ rẹ ń tòótọ́ gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ta lẹ́nu mọ rírì oore rẹ̀ mọ rírì kò ṣe pẹ́pẹ́ fúrú fún un máa kìí ṣe pé wọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé òní máa bínú o ṣọ́ gbọ́dọ̀ mi yé kìí ṣe pé bóyá tó bá ṣe nǹkan kankan èèyàn náà ni wọn náà tó fẹ́ bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n rántí wípé tó bá wà ní ọ́fíìsì tọ́gà rẹ bá ṣe ń tí ò dá sí ọ tó bá ń bínú ọmọ bó ṣe corporate ọmọ bó ṣe rárá pamọ́ra ẹ́ tí òfin ní dábùkù kódà tọ́gà òfin ní mọ̀ pé bínú tọ́sẹ̀ àmọ́ sọ lẹ́tà pé ọ̀gá ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ ẹ ṣe fún mi yẹn ó dùn mí gan o ṣùgbọ́n wẹ́l ọ̀gá ni mo ti mọ̀ pé dì fún mi náà níṣá bó ṣe yanjú ẹ̀ nù ó ṣe mọ̀ sí tọkọ ẹ bẹ́ẹ̀ ọkọ ẹ ju ọ̀gá rẹ lọ ọkọ rẹ ó ju ọ̀gá rẹ lọ ó ń bẹ nínú yín tó dá sí wípé kéèsì tí ó gbé bá mi òun ni pé ẹ òun ọkọ òun ní kò má jáde òun jáde ló bá di wàhálà wáyìí ọkọ ẹni kò mọ̀ jáde o jáde ta ló kí ló gbẹ́ kí ló gbẹ́mí lé kí ló gbọ́kàn lé ìgbà tí ọkọ lè ní mọ̀ jáde tó jáde nínú sẹ̀ríà ó ní ìgbà tó dá sí pé ó fẹ́ lọ fẹjọ́ ọkọ rẹ sùn ok ó fẹ́ lọ fi ẹjọ́ ọkọ rẹ ó fẹ́ lọ fi sùn tàbí àìlera kan bẹ fún ọ tó o lọ tírìtì kò láṣẹ kó sọ fún ọ pé kó o má jáde lásìkò ìfisùn tàbí lásìkò tó fẹ́ lọ gba tírítímẹ́ǹtì tó sì mọ ibi tó ti fẹ́ lọ gba tírítímẹ́ǹtì but ẹ o fẹ́ lọ kí ìyá alágbájá ẹ àbúrò ẹ kan ẹ o bímọ ẹ kìíní kan tábúrò ẹ bá bímọ ṣé ìwọ ló bímọ fún ni. why is it compulsory for you to, to be there why tí lọkọ tí ó fi á dàrú gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tó ká sí pé as student of knowledge tẹ́ ń kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ó yẹ kí ẹ ti dàgbà kọjẹ́ kí ẹ ti dàgbà kọjẹ́. ẹ á máa ní ẹ obìnrin náà ni obìnrin náà ni ṣé dáwọ́ ẹ kó obìnrin náà ni obìnrin náà ni ṣé wọ́n ní kí ẹ má rí ilé ọkọ gbé ni. ẹ mọ bẹ́ẹ̀ ṣe maintain ilé ọkọ yín tí ó fi já sí wípé ah kò sí ni ikú ò gbọ́dọ̀ mọ yáàyàn ni ikú ò gbọ́dọ̀ mọ yáàyàn ni ni ó kù wá tí ẹ kù wípé nǹkan kankan ló wàá ṣe tí ó fi wá sọ pé òun ò fi ọmọ ó ti dàgbà kọjá irú bẹ́ẹ̀ ọ̀nà tẹ́ fi reduce the force nìyẹn o ọ̀nà tẹ́ gbà reduce the force o nìyẹn o the force ló pọ̀ jù o tí divorce bá sì ti pọ̀ jù ó túmọ̀ sí pé ọwọ́ yín lọ̀rọ̀ wà o tọ́rọ̀ bá sì ti wà lọ́wọ́ èèyàn bó bá ṣe fẹ́ sí ọ̀rọ̀ ara ẹ̀ ló kù o so ìyẹn ni ọ̀rọ̀ ìdákọ́ńkọ́ ǹjẹ́ káwọn ọkùnrin ọgbọ́n tí mo sọ yìí o. torí nígbà tí n bá sọ tiwọn náà fún wọn ènìjẹ́kẹ́yìn náà gbọ́. a mọ̀ pé ọ̀gá ni wọ́n ṣùgbọ́n wọn èso ọlọ́run wọn èso ọlọ́run àyè ń sọ èmi kì í rólé sápá kan kí n dápá kan sí yìí ń sọ tó ti yé ń sọ ṣùgbọ́n ẹ̀yin lọ̀rọ̀ kọ́kọ́ kàn torí pé tọ́rọ̀ bá kan ọ̀gá àtọmọṣẹ́ á sọ tọmọṣẹ́ náà nìyí. ká tó wá sọ ti tọ̀gá náà fún mr ọ̀gá èso lọ́hùn ọ̀gá ni ọ́ èso lọ́hùn gbogbo tí ó mọ̀ fi hàn wípé o fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́hùn lórí obìnrin yìí èèwọ̀ ni o ò gbọ́dọ̀ ṣe ò gbọ́dọ̀ ṣe torí pé ńgbà tọ́lọ́ ń parí àyà àrìjálùkọ̀ wà múnà alànìsà ìtì ìparẹ́ ẹ̀ ni pé wàkánà lọ́wọ́ àlíyá ń kẹ̀bí ra pé tí n bá fi ń ṣọ̀gá lórí wọn ẹ lọ mọ̀ dájú pé mo ga jù yín lọ o mo sì tóbi jù yín lọ so tẹ́ ẹ bá sì jọba yín lò ẹ̀ ń bá bàbá mi ìtumọ̀ ẹnu wọn ò lè dá yín mú ṣùgbọ́n lọ́run tó lè mú yín fún wọn ó ń bẹ. ìyàwó ni wọ́n wọn ìṣẹ́rú ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jáyé fàmílétè tutọ́ mọ́nà ti mọ́nà ti ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àǹtí mi kan ah, ọkọ àǹtí mi kan ex husband wọn táǹtí mi bá ṣẹ̀ àǹtí mi sì ṣe wílígàsì kì í ṣe obìnrin tó tó le obìnrin tó gentle ni ṣùgbọ́n tẹ̀mọ̀ kò sí ni láàrin ọ̀gá àti ọmọọṣẹ́ ọmọọṣẹ́ ò lè mọ́ṣẹ́ táǹtí mi bá wá ṣẹ̀ ńgbà náà lọ́hùn yóò àní káǹtí mi ó kúnlẹ̀ wọ́n fẹ́ bá wọn wínú o yóò àní kí wọ́n kúnlẹ̀ yóò àgbé blọ́ọ̀kù ninety eh, blọ́ọ̀kù nine yóò gbélé wọn lọ́wọ́ yá àtàn stóòfù sí ìsàlẹ̀ stóòfù yóò tàn sísàlẹ̀ blọọkù nine yóò ní wọn gbé lọ́wọ́ yóò wá gbé àga tiẹ̀ yá àjókòó yá àmú bẹ́ẹ̀tì sọ́jà yóò mú lọ́wọ́ so kó mú option ìṣẹ́dá kí blọọkù bọ́ọ̀lẹ̀ kó fi bẹ́ẹ̀tì fọ́ lórí tàbí kó rẹ wọ́ọ̀lẹ̀ kọ́wọ́ jóná láti sàlẹ̀ ẹ dákun irú ọkọ̀ wo la fẹ́ pele yìí sọ́kọ̀ lélẹ́yìí ni àbí apààyàn ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ ntì yín ẹ̀jẹ̀ ti gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ntì yín o ṣé ẹ ti rí kẹ́ ẹ máa parọ́ mọ́ àrísìkì ọlọ́run ní máa ń sọ̀yàn dolòṣì ni pé gbogbo ìgbà tí ìyá ọba ti bí ọ́ léèrè nǹkan báyìí kò sí ni táwọn mọ̀lẹ́kà báyìí rẹ́gísà kò sí láyé rẹ ó fi ọwọ́ ara rẹ fa òṣìnú ó ti yé ọ yéé máa sọ pé kò sí nígbà tó bá wà kò dáa ìmọ̀ sọ̀yàn dolòṣì ni ó ti yé so ẹ ní human feeling fún wọn wípé èèyàn làwọn náà èèyàn lẹ́yìn ọlọ́run kàn fi ń ṣe olórí fún wọn ni. ẹ bá wọn lò ní ìbálò àlàáfíà ẹ máa ní àmójúkúrò níbi àṣìṣe tẹ́ bá ń ṣe kì í ṣe gbogbo àṣìṣe náà láwọn máa sọ wípé mo kọ́ mo kọ́ mo kọ́ rárá o kì í ṣe gbogbo àṣìṣe láwọn máa sọ bẹ́ẹ̀ fún kéèyàn tó lè sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ti ó gbọ́dọ̀ ti lápẹẹrẹ ó gbọ́dọ̀ ti lápẹẹrẹ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run lórí wọn ànábì ńgbà tó fẹ́ kúrò láyé ó sọ àwọn àsọọ́lẹ̀ ọkan nínú àsọọ́lẹ̀ rẹ ni pé ẹ ṣe dáadáa sáwọn obìnrin yín ọ̀kan nínú àsọọ́lẹ̀ sáwọn ibi sọ̀ngbà fẹ́ kúrò láyé ni pé ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín nínú ọ̀rọ̀ míì ó sọ pé ẹni tó lóore jùlọ nínú yín lẹ́ni tó dáa jùlọ sáwọn aráalé rẹ̀. ṣe ti wá di wípé bẹ́sìn ṣe bá ẹran wí ló bẹ́ràn wí. ntí ọ̀wà túmọ̀ sí ni pé kí kó wá kó mọ̀ wọn ara rẹ̀. tíwọ́ tó jẹ́ aya tó ti jáya rere tíwọ́ tó jẹ́ ọkọ tó ti jọkọ rere kò ní sí wàhálà. kò ní sí wàhálà kò ní sí wàhálà ìwà tó sì dára rere tọkọ ẹ bá ti pè àkíyèsí rẹ sí nǹkan tí wọn ní à ah, bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà tí ẹ jẹ́ kí sà kọmọnú ọ̀rọ̀ rẹ sí ọkọ rẹ sórí sísítẹ́ẹ̀mù kọ́ ọ máa ọkọ ẹ lóko kì í sábà pé o sọgbọ́ kì í sábà ṣe kí ni o nínú àṣà tiwa kì í sábà work kì í sábà work jẹ́ ń fọ́ ọ nítàn kan ọkùnrin kan àti obìnrin kan alákọ̀wé ni wọ́n fẹ́ ra wọn. ẹ̀lò díọ̀lá ẹ̀lò Richard, àbíkí lọ́kọ̀ obìnrin kan lẹ́jọ́ máa ń pera wọn. ok wọ́n ń bá gbèsè ayé wọn lọ kò sí problem mr ho mr ho lẹ́jọ́ ń pera wọn mr ho mrs ho lẹ́jọ́ ń pera wọn. nígbà tó yá ọkùnrin ìrí obìnrin mi tó fẹ́ fẹ́ obìnrin wa ń lo ẹ fún un wa ń lo ẹ fún un ok ẹ pẹ̀lẹ́ sà ẹ kújọ́ mẹ́ta sà ẹ káàbọ̀ sà ah, ọkùnrin wa ní sómi náà kọ́ lélẹ́yìí ni eléyìí mọ̀ pọn mi léyìí so ẹni àpọ́nlé tiẹ̀ ní mí ìwọ tí mo ti wá gbélé láti bí ọdún yìí ọ àmọ́ lowó ọmọ dákọ̀ mọ́ mi lórí ẹ́ anyway kò sí problem kò sí problem bó ṣe fì sọ́dọ̀ èyí tí ń lo ẹ́ fún un ní bá dọ́gbọ́n pa èyí tí ń lo ó fún tì. eventually ó padà sọ fún ìyàwó ẹ̀ wípé èyí pọ́n mi lé ní nà ó ẹ́ sí tó pagọ́ lọ sí skul kan náà lọ́ wá fi ń lọ́ fi ń là mọ́ mi báwọn èmi lọ́pọ̀ ẹ̀ nà ó ìwọ wò kẹjẹ ní ìsìn ó ń pọ́n mi lé ó ń ṣe yẹsà ọkùnrin fẹ́ ẹni tí ó mọ̀ sí yẹsà fún un ọ̀gbọ́dọ̀ mi yé torí pé ó lọ ọ̀tá ẹnìkan kò ṣe yẹsà fún but nínú ilé rẹ̀ ẹni tí ń gàrí rẹ̀ ẹni tí ń bọ́ à tí ẹ̀bà tún wá ṣe yẹsà fún yóò mọ wò ó ti gbà á yóò mọ dùn yóò mọ dùn ìgbà tí obìnrin tó láǹfààní àti láti pe ọkọ ẹ̀ ló kọ tó láǹfààní àti lò ó fún ọkọ rẹ̀ ìwọ náà ti màsìkò Eheee! Ah, sá máa pọkọ ẹ lóko ní agboolé táwọn kan ti respect ọkọ rẹ A máa ní dáúdù kọ́mìà ọkọ ẹ náà ló ń pè ń dáúdù so ẹ dákun ẹ pọ́n àwọn ọkọ o ti yé paríparí wá ni pé ẹ fi ọ̀rọ̀ yín sínú ìbẹ́ lọ́hùn kọ́lọ̀ ń yín yín tọ́. kẹ́ ẹ máa fi sínú ìbẹ́ lọ́hùn ọ̀rọ̀ ilé ọkọ ó nídìí àkànṣe àdúrà lọ́dọ̀ ọ̀wọ́ tó bùkátà sí kí ẹ̀mí.